ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀yin onígbàgbọ́ tòótọ́ ayin ọlọ́run ọba wa àtẹ̀mí àtẹ̀yìn ayin ọlọ́run ọba rẹ̀ ń dú ọpẹ́ fún lọ́pọ̀lọpọ̀ nítorí wípé a wà ní abẹ́ ọ̀mbrẹ́ńlà ẹ̀sìn Islam à ń jẹ ìgbáládùn àǹfààní tí Islam mú wá à ń gbádùn àkídà Islam àdìọ́kàn Islam òun náà ni ó ní àlàáfíà jù kò sí ọlọ́run ọba tá ń sìn kò pé méjì kò pé mẹ́ta kò pé mẹ́rin kò pé márùn-ún ẹyọkan náà ni àdéhọ́kàn islam àlàáfíà wà níbẹ̀ bákan náà ṣẹ̀ríà tí islam mú wá ọrọ̀rùn púpọ̀ kò le rárá àlàáfíà tí islam wá mú wá o lè bá irú ẹ̀ nínú ẹ̀sìn kankan nínú àwọn ẹ̀sìn tí a mà lórí ilẹ̀ naam àwa mùsùlùmí lápapọ̀ a mọ èyí táwọn wí wípé ẹ̀sìn islam ní àwọn oríṣiríṣi àwọn àlàáfíà nínú tá ò lè bá nínú ẹ̀sìn mìíràn a sì máa wí jáde fáyé a sì máa kéde ẹ̀ fún àwọn ènìyàn bákan náà a mọ̀ wípé ẹni tí kìí ṣe mùsùlùmí òun náà mọ̀ òun náà mọ̀ wípé àlàáfíà ọ̀gá àlàáfíà ó ń bẹ nínú ẹ̀sìn Islam ṣùgbọ́n ẹnu tọ́kàn kú àwọn kò ní pé wọn à lè wí fáyé wọn ò lè kéde ẹ̀ fáyé wọn à lè kéde ẹ̀ fáyé ó ṣeé ṣe nítorí pé báyá wọ́n ń bá Islam ṣọ̀tá tàbí wọ́n ní ojú tí ojú ń tì wọ́n láti pé ah àbúrò làwọn sì wá sọyìn tàbí kí wọ́n máa sọ wípé àti gbọ́ adúrú mi tí mo ti ṣẹ̀sìn dèrú ibi bá dé kí wọ́n á pé ìsìláàmù ni ó ju ẹ̀sìn mi lọ ẹ̀yin olùkọ́ wa alágbọ̀nlé ẹ tẹ̀lé wa ká lọ síbi àlàáfíà mi tọ́jọ́ sí pé mo mọ̀ wádìí ẹ̀ mo wá mo ṣàfihàn ẹ̀ nínú àwọn ẹ̀sìn tí ń bẹ lórílẹ̀ lápapọ̀ ìwà rírọ̀ àlàáfíà yẹn nínú àwọn ẹ̀sìn tí ń bẹ lórílẹ̀ lápapọ̀ ṣùgbọ́n mo bá nínú ẹ̀sìn ẹ̀yọ̀kan kílẹ̀sìn náà òun náà ni ẹ̀sìn eléyìí ni àlàáfíà tuntun mìíràn èyí tí ẹ tún máa mà lénìí lè tọ́já sí wípé òjíṣẹ́ wa tí ṣe ànábì wa Muhammad ọmọ pàtàkì rẹ̀ púpọ̀ kódà ànábì wa sallallahu alaihi ẹ̀ mọ́ ìkan nínú sẹ̀ríà rẹ̀ ọkàn ẹ̀ mọ́ ìkan nínú sẹ̀ríà tọ́já sí pé sẹ̀ríà ni naam èyí ọkà mọ́ nǹkan tá a fi máa wá ojú rere ọlọ́run ọba kódà nínú àwọn ojúlówó ìjọsìn ní eléyìí wà ìyẹn fi yé wa wípé gbogbo sẹ́tí mùsùlùmí tí bá ń ṣe lórílẹ̀ ayé tọba ti tún àníyàn rẹ ṣe pọ́ fẹ́ fi sin ọlọ́run ọba ni ọmọ ìjẹun ti sin ọlọ́run ọba mm, mm. ìyẹn ni ó sì máa jẹ́ sí pé ó lo áyà fáàsì tó wà nínú àlùkùránì tí ọlọ́run ọba sọ nínú sọ́rọ́tò zariyat Quran chapter fifty one verse fifty six ọlọ́run ọba sọ wípé. wà á máa kọ́lá kótó jìnnà wà lẹ́ǹsà ìlàlíyà àbùdù. I, Allah created not the jinn and mankind except that they should worship me alone. ẹ̀rí nǹkan ọlọ́run ọba sọ wípé mi ò dá àwọn ènìyàn mi ò dá àwọn jinn bákan náà mi ò dẹ̀ dá àwọn ènìyàn ìyẹn ni pé tí wọ́n bá pè ènìyàn èmi àti ẹ̀rẹ́ tá à ń gbọ́ wà iná lè nìyàn. Hmm ìyẹn ni pé ìwọ ènìyàn tó ń gbọ́ mi yìí yálà ó jẹ́ mùsùlùmí ni àbẹ́ òkú ṣe mùsùlùmí tí a máa bí ọ léèrè pé torí kí lọ́lọ́run ọba fi dá ọ yẹ kó máa dáhùn pé illa liya'budun ni. except that they should worship me. àfi kò lè bá àjẹ́ sí fún ìyànlọ́wọ́ ọba. Hmm. ìwọ tó bá wá ń sin nǹkan mi láyé tó o jọ́sìn fọlọ́run ọba àjẹsí pé o ti gbàgbé kí ni èròǹgbà ọlọ́run ọba tó gbà lórí ẹ̀ tó fi dá ọ. èyí hmm, hmm. pé ọmọ ènìyàn tí mo lórí ayé gbogbo ń dá a bá ń ṣe abúlọ̀ máa fi jọ́sìn fọlọ́wọ́n ọba yẹn mm. àwa lè rẹ́ni tí ó máa fi gbogbo tí bá ń ṣe jọ́sìn fọlọ́wọ́n ọba nínú ẹ̀sìn tí ń bẹ lórílẹ̀ àfi mùsùlùmí tó bá gbàgbọ́ yẹ̀ ẹ̀sìn rẹ̀ dáadáa mm. yàní a máa sùn a sì máa gbalada torí pàǹsìn náà ọba ni a ó máa jẹun a sì máa gbalada torí pàǹsìn náà ọba ni ṣùgbọ́n onídìí àníyàn o kò sì ní ìdí kókó ronú pé mo ń jẹun yìí torí kí n lè bá lágbára láti jọ́sìn fún ọlọ́run ọba ọ máa mu omi ọ máa mu nǹkan gbádùn ìgbádùn ayé ọ máa mu ẹlẹ́rìn dòdò gbogbo àwọn kan tí wọ́n máa mu tó dùn tó jẹ́ halal ó sì máa mu omi àti table water ni àti ever water ni àti gbogbo omi ìrántí mbẹ́láyé ọ máa mu ọ máa mu tíì èyí gbóná ọmọ mú ìtútù ọmọ mú tánìyàn rẹ̀ bá da ọmọ ìgbàlára níwájú ọlọ́run ọba ìyẹn ni pé inú ọ̀wá mẹ́rin tí wọ́n bẹ láyé inú ẹ̀sìn kankan tá a lè bilérè àfẹ́ máa dárúkọ ẹ̀sìn lórí afẹ́fẹ́ báyìí ni tó a lè bilérè pé ǹjẹ́ ní tẹ̀yìn bá mu nínú ẹ̀sìn tí sẹ́yìn jọ́sìn fọlọ́run ọba ni wàláhì kò lè sọ pé àwọn ìjọ́sìn fọlọ́run ọba ṣùgbọ́n àwa And I, Allah, have created not the mankind and the jinn except that is worship me. Àyàfi kẹ́ ilé báyìí, Jọ́sìn fi mi ọlọ́run ọba nìkan. Ah, báwo wá ní báwo láti wá máa lo ayé wa táà ní jọ́sìn níbẹ̀ báwo láti máa lo ayé wa táà fi máa jọ́sìn ọba níbẹ̀ nàám a máa lo ayé wa táà fi máa joseph fọ́lọ́run ọba tá a bá ń tún àníyàn wa tá a ń dà níyàn wa tá a sì ń gbèrò wípé a fẹ́ fi nǹkan ìjọ́sìn fún Allah subhanahu wa ta'ala nàám ẹ̀yin olùgbọ́ wa nígbà tó wá jẹ́ sí pé àlàáfíà tí mò ń kéde fún tó ní àṣepọ̀ pẹ̀lú àlùwàlà ìdí nìyẹn tí mo fi wá mú àlàáfíà ìwà abẹ́yìn olùgbọ́ mi lé èyí olùgbọ́ tó jẹ́ olóríire ẹ̀jẹ̀ ènìyàn yálà ọkùnrin ni ọ́ ni àbíkùnrin ni ọ́ èyí tí mo ń sọ fún yín látàárọ̀ ìdí àlàáfíà tá a mú wá fún yín yìí látara ẹ̀sìn Islam tó tún jẹ́ àlàáfíà tuntun mìíràn èyí tá à ń polongo ẹ̀ fún yín yìí àlàáfíà yìí lọ́mọ wípé òun náà mà ní kinní kan tó jẹ́ sí pé ó kéré lójú rẹ̀ ṣùgbọ́n ìsìláàmù pàtàkì ẹ̀ púpọ̀ hmm, kìíní kan ní tọ́ọ̀ válù ẹ̀ ṣùgbọ́n ìsìláàmù válù ẹ̀ hmm. kìíní kan ní tọ́ọ̀ mọ iye ẹ̀ ṣùgbọ́n ìsìláàmù mọ iye ẹ̀ hmm. nígbà tá a bá dárúkọ ẹ̀fọn ní ìsìn ọmọ pé nǹkan tó fojú rí náà ní tó kà kún ṣùgbọ́n ìsìláàmù ọ pàtàkì nǹkan náà kí ni nǹkan náà òun náà ni àṣìwák kí mo pè àṣìwák kí mo pè àṣìwák òun náà ni orin rínrin òun náà ní ká máa rin orin òun náà ní ká máa fọ ẹnu wa òun náà ní ká máa fọ ẹnu wa hmm, bẹ́ẹ̀ ni fasiwákù ibadatun yu'jaru alayha idha nawaita fihi sórí ẹ oníta àárín nínú ìsìláàmù ti wáyé bros ló lò ní o orin pákó ló lò ní o orin àyín ló lò ní o gbogbo orin tẹ́ orin dóngóyàrò ló lò ní o ẹni igi tí o bá fi orin rẹ̀ báyìí tọ́ ọba ilé lánìyàn wípé o tẹ̀lé ẹ̀sìn ó sì fẹ́ tẹ̀lé ìlànà ànábì wa Muhammad lọ́mọ pé ìjọsìn ló nínú ẹ̀ ẹ̀rọ ọ̀yìn ni à ń fojú rí na orin ibi ayé tí mo fẹ́ fún ní sí ọmọ pé ìjọsìn yọmọ tàbá ń tẹ̀síwájú ọmọ kílẹ̀ sí wa dáadáa sí ẹ̀rọ ọmọ bí onírìnrìn yìí sábàbí kan lọ́jọ́ tí máa fa ìyọnu ọlọ́run ọba wa bẹ́ẹ̀ nìyà ẹnikẹ́ni tí olúwa wá bá sì ti yọ́nú sí lọ́wọ́ màfi gbogbo ẹ̀dẹ́ ènìyàn yọ́ máa yọ́nú sí náà ẹni tí bá ń wá ìyọ́nú ọmọ ènìyàn lórílẹ̀ ayé kọ́tà wá ìyọ́nú Allah ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ màfi onírìnrìn tó ń wò ní ìmọ̀ ń fọ ẹnu ènìyàn má ìmọ̀ jẹ́ kẹ́nu ènìyàn má kó clean wọn náà sì mà pé ń tà ń pè ní mọ́tótó gbogbo ẹ̀dẹ́ ènìyàn tó nílà àkáyè lọ́la ìkẹ́ àbọ̀ ah, ah, ọ̀la ìkẹ́ ẹ̀yin olùgbọ́ mi alákùnrin tí wọ́n bá wá sọ fún yín wípé kí ni ẹ̀sìn máa Hmm. èwo ni ẹ̀sìn tó pàtàkì ìmọ́tótó ẹnu jùlọ lórí ilẹ̀ ya máa sọ fún wọn wípé húwá ìsìláàmù pé ìsìláàmù ni tẹ́bà tó wọn bí ọlẹ́rìí pé ta ni ànábì ọ̀hún ta ni òjíṣẹ́ ọ̀hún ta ni prophet yẹn tó jẹ́ sí pé ó máa tẹnu mọ́ ọ̀rọ̀ orin rínrin jù nínú gbogbo àwọn prophet sọ pé muhammadun sallallahu alaihi wasallam ọjọ́ ànábì wa muhammadun sallallahu tún lọ gbọ́ mi síwájú ti tún lọ mọ̀ yìí pé ọ̀rọ̀ tí a ń sọ yìí pé ànábì wa ni ẹni tí ó pàtàkì sallallahu alaihi wasallam òun lọ pàtàkì orin rínrin jù nínú gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba hmm. bíbi bí àwọn ọ̀tá ẹ̀sìn Islam nígbà tí wọ́n fẹ́ fi ànábì wa sí yẹ̀yẹ́ sallallahu alaihi wasallam tó jẹ́ sí pé àwọn gan-an ni wọ́n fẹ́ra wọn sí yẹ̀yẹ́ hmm. wọ́n gbèrò aburú lóru ànábì wa Muhammad sallallahu alaihi wasallam aburú wa jẹ́ hmm. tí wọ́n padà ẹ̀ẹ́mọ́ tí wọ́n sọ àwọn ní kátọ́ọ̀nù yẹn wọ́n yà òòrán Mm. wọ́n yàwòrán tí wọ́n fi gbé pé ànábì ní yóò sallallahu alaihi wasallam mm. wọ́n yàwòrán ẹ̀mọ̀ tí wọ́n yà pẹ̀lú ẹ̀ orin ni mm. mo pè é àwọn awolọ́yà àwọn ọ̀tá ẹ̀ ní pé àwọn gan gbà pé orin jẹ́ símbọ̀ kan pàtàkì kan nínú kíni nínú ẹ̀sìn Islam ẹ̀dá kan ṣé orin ta bá ń lò ṣé ojú láàfin gan ni àbẹ̀nu láàfin rìn so ìyẹn fi wáyé pé tí ọ̀tá bá sì jẹ́rìí pé ah làbàjá ah ó fẹ́ very good ah lọ́mọ pé ó ń tẹ̀ ti ba dojú ẹ̀ rẹ̀ so àwọn ọ̀rẹ́ tẹ́ máa sọ fún ọmọ pọ́ ti gbà ó dìgbà tí ọ̀tá bá tó jẹ́rìí pé ah àkàn ah, tẹ̀lé ni ó wà òkè gbà hmm. àwọn ọ̀tá gbà pé orin rínrin àwọn àwọn olóni hmm. talent tó mú gan tó pàtàkì ẹ̀jù àrẹ́lúwà ẹ̀yìn olùgbọ́ mi alákùnlé ẹlọ́mọ̀ pé nínú ìjẹ́rẹ́ ìsìsìláàmù àti ìrọ̀rùn tí islam mú wá òun náà ni wípé kámọ̀ yìí pé onírìnrìn táwọn wí táwọn sọ pé islam recommend ẹ̀ fún wa yìí ẹ lọ́mọ pé onírìnrìn ní ti ọlẹ́sì jùláyé lọ́wà hmm. nínú àwọn kan tó chíìpù jùláyé náà lọ́wà nínú àwọn kan tí ọ̀wọ̀n rárá ni kódà ọrọ̀jú kọjá àlà hmm. ìdí nìyí tó fi jẹ́ sí pé a máa mọ̀ pé rọ̀mùnẹ̀sì islam hmm. nǹkan tá a fi gbalada tó bá oyin lọ́yẹ rẹ̀ wọ́n náà nǹkan tá a fi jọ́sìn fọlọ́wọ́n ọba òun náà kó rẹ̀ wọ́n nǹkan tá a fi jọ́sìn fọlọ́wọ́n ọba nínú ẹ̀sìn Islam wàá Islam wáyà ọwọ́ àtúnṣe àwọn nǹkan tó jẹ́ sí pé wa bẹ́ẹ̀ sì ni nǹkan tá a fi balaga níwájú ọba ni àbí oníwọ́n lọ́dọ̀ tiẹ̀ ni wọ́n tó ń gbọ́n naira dé gbòòrò bẹ́ẹ̀ ọwọ́ àbílẹ́bù ọwọ́ kárí ilé ni kárí oko ni bó bá bọ́ síwájú tá a rẹ̀ ń bẹ̀rẹ̀ sí mo fẹ́ ra pákó ọ̀rẹ́ ti à ń ta ń ta wọ́n máa bọ́ jíjà dúró ẹni màá bọ́ ọ̀bá sì tó lọ́ra gan ọwọ́ àìwọ̀ ìkúlé rẹ̀ ó rí kíni ó rí gímbẹ̀ tó lè já tó fi ṣe òun òbí islam ti rọrùn tó ìsìláàmù tún rọrùn débi pé ó tún kọjá méjèèjì tá a sọ wípé orin wà orin less ó cheap orin wà available ó tún kọjá bẹ́ẹ̀ lọ́mọ pé ìsìláàmù tún sọ fún wa wípé tọ́ ọba tiẹ̀ wàá rí gan mọ̀ pé ọlọ́run ọba ti dá orin tiẹ̀ mọ́ ọ̀gàn fúnra rẹ̀ hmm. ilé olùgbọ́n náà máa bèèrè pé níbo lórin wà wà lára rẹ̀ ẹ̀yin náà ọmọ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbo lórin wà lára rẹ̀ ọmọ orin bẹ lára rẹ̀ tọ́lọ́run ti dá mọ́ ọ náà ní ìka àfábẹ̀ lára rẹ̀ yìí Mm. àwọn onímọ̀ ní tọ́ ọ̀bá tiẹ̀ wà á rí orin gan láti fi rọrin rẹ tó sì fẹ́ practice súnà yìí sin ọwọ́ rẹ nù kó kìbọ́ kíni ẹnu rẹ kọ́ máa fi kọ́ máa fi lò bí orin wíjọ a sì ti ń lò kó kọ̀tàn rí gbogbo rí kò sì sàárì subhanallah ìyẹn máa jí òyí pé gbogbo ẹni tó ń gbọ́ wa kọ́ máa pé ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn rọrùn ni ó kú tálíkà jọ ó sì gba ìsìláàmù gba tálíkà láàyè ó tún gba olówó náà ní kíni láàyè torí pé ìrọ̀rùn ni tálíkà ó rí tiẹ̀ sí mẹ́ hmm. olówó náà ó hmm. ti kìnnì bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ mọ̀ pé àwọn àkókò kan bẹ o tí Islam wá rẹkọmẹ́ndì fún ayé pé dandan a gbọ́dọ̀ múra láti máa rin orin ní gbogbo wa ẹni pé à ń sọ̀rọ̀ orin fún wa ní ìsìlámù pé nígbà wo láàmà rìn àwọn àkókò kan bẹ tí Islam mú wa fún wa tó jẹ́ sí pé ó compulsory fún wa pé ká máa rí pé à ń rin orin lákòókò náà àwọn àkókò yẹn náà làwọn máa tẹ̀síwájú nípa rẹ̀ tó bá jẹ́ ọjọ́ mẹ́jọ insha Allah ta'ala كتابه قدي والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سواء جيبي سمجي سوتي أمان ها سوتي قوي